àkí ń kàbọ̀ sí orí ètò yín ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ nígbódà àbúsọ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀lẹ̀ ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà sẹ́ńtà èyí tí ó kalẹ̀ sí pápá bẹ́ẹ̀dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa wa imamil وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ورتم بالولانا ونان يورونيك حديث معاذ بن جبل رضي الله عنه نبي تنبي صلى الله عليه وآله وسلم تاتق سيني لوري كتكتا تنبي توان بليري يقول يا معاذ أتدري ما حق الله على العباد معاذ الدام أني الله ورسوله أعلم النبي صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا nígbà nàbí sallallahu alaihi wasallam ń pọn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ a sì sọ pé léyìí tọ́ka sí ìtẹríba anábà muhammed sallallahu alaihi wa sallam anábì tiwa kìí sọ ń gbéraga kí wọn lọ láti àjùlọ eléyìí tọ́lọ́ máa ń ṣe fún yàn láyé ń bí tọ́lọ́ wọn bò ṣe tọ́ da àjùfá nàbà muhammed sallallahu alaihi wa sallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ onítẹríba lànàbì ànábì èso nígbèraga àwa tá a jọmọ lẹ́yìn ànábì kárí pàwa náà kẹ́kọ̀ọ́ lára ànábì nípa pé káwa náà jó nítẹríba ká má jẹ́ onífúkẹ́ ká má jẹ́ onígbèraga ká má jẹ́ oníjọra ẹni lójú ẹni tí wọ́n máa wúra rẹ̀ fún jama kankan tí jama kódà kọ jama gan ìtẹríba ló kọ jama nígbà tí èèyàn bá ti wá jẹ́ni tí ń wò pa aráyé kankan lè yàn ọlọ́run bá máa rẹ̀ rù lẹ́yìn. yàtọ̀ sí gbógun kẹ́tẹ́kẹ́tẹ́ ó tún pààyàn lẹ́yìn àmọ́ ìpè pé pààyàn lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ yóò tún bọ̀ jẹ́ kí ìṣòro ẹni tí máa ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ hàn kó tún ṣòro sí i torí kẹ́tẹ́kẹ́tẹ́ kì í sábà lọ ní rọrùn kéèyàn bá gùn yóò máa bùkátà kéèyàn máa fẹsẹ̀ tán kẹ́tẹ́lẹ̀ mẹ́wàá kó tó di pé ó ń rìn síwájú báwo wá ní tẹ́yìn tẹ́ wà lórí rẹ̀ tẹ́ bá tún pé méjì Ànábì sallallahu alaihi wasallam fi hàn nínú àdéhìí yìí ẹ̀mí ìranra ẹni lọ́wọ́ eléyìí tó yẹ kó máa bẹ fáwọn mùsùlùmí wípé tẹ̀mí bá wà nípò ẹni tí ó wà lórí nǹkan àgùn ní ìgbà tí ọmọ ìyá mi tó sì ń fẹsẹ̀ sà táyé sì ń bẹ nínú nǹkan àgùn mi tí mo lè gbé sí kí n má gbàgbé láti ràn án lọ́wọ́ nítorí pé ìsìláàmù pè wá lọ síbi ká ran ara wa lọ́wọ́. bákan náà anabi sallallahu alayhi wa sallam aláàánú ni ó sì jẹ́ni tọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ débi báwọn sọ̀hábà rẹ̀ wọ́n lè rìn wọ́n lè súnmọ́ nítorí pé ẹni tí ó bá súnmọ́ wa máa ṣe rí sá báwo ni wọ́n ṣe fẹ́ sọ pé mo ní nǹkan kan tó ṣe pé mo fẹ́ polongo fáwọn èèyàn káwọn èèyàn dì mọ́ ṣùgbọ́n ìwà rẹ̀ ìwà bù ni ìwà burúkú ní bẹ lọ́wọ́ rẹ̀ ìwà kàtàkàtà ní bẹ lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ò lè ṣe sún ò lè súnmọ́ ẹni tí wọ́n bá ti lè súnmọ́ gbogbo nǹkan tó bá pé lọ́wọ́ wọn nígbà lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam ọlẹ lẹpẹ àwọn sàhábà lè súnmọ́ àgbàlagbà súnmọ́ ọmọdé náà súnmọ́ ẹ rọpọlọpọ nínú àwọn èèyàn lónìí tó ń bá ti dàgbà àwọn àgbàlagbà ní ọmọ anabi sallallahu alaihi wasallam gbogbo èèyàn náà ni ọmọlẹ́yìn rẹ̀ àgbàlagbà àtọmọdé gbogbo wọn náà lọmọlẹ́yìn rẹ̀ nígbà tá a bá wá wà táwa bá wá jẹ́ pé àbáwọn ọ̀dọ́ sí àbáwọn ọmọdé sí a sì láǹ polongo ẹ̀sìn à ń pariwo ẹ̀sìn à ń pàtẹ ẹ̀sìn à ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé kí lè bá a gbọ́ kí lè bá a máa tẹ̀lé ọwọ́ ajẹ́ pé àwọn arúgbó nìkan lẹ́jọ́ wà ó túmọ̀ sí pé sèyàn bóun yóò sì tọ́jọ́ kò ní tọ́jọ́ yàtọ̀ sẹ́sìn Islam ẹ̀rí pé ọmọdé ń ṣe àgbàlagbà ń ṣe ọmọdé obìnrin ń ṣe ọkùnrin ń ṣe onílé ń ṣe àlejò ń ṣe ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa wípé gbogbo èèyàn pátá la gbọ́dọ̀ pè sẹ́sìn Islam torí kẹ́sìn gbogbo àgbáńlá ayé lẹ́sìn Islam ànábì sallallahu alaihi wasallam ó gbé ọ̀dọ́ yìí ó gbé lórí ràkún ó gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá ń bi léèrè pé atadri ma haqqullahi ala al-ibad sọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọmọ àṣìṣe pé tí olùkọ́ ń sọ gbogbo ẹ̀ lónà ti mà kò sì sí nǹkan kan nínú tó olùkọ́ ń sọ tó pamọ́ sùn torí de eléyìí ọ̀pọ̀ àìmọye wọn tó máa ń bá wọn sọ̀rọ̀ nílé ẹ̀kọ́ etí ikú ni wọ́n máa kọ́ sí ń dá ń sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ tí máa tí wọ́n bá sọ kọ́ máa kọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fẹ́ kó àwọn ọmọ abẹ́ ìbéèrè ní fi sí wípé kí ni nǹkan báyìí tálẹ́ni tó lè ṣàlàyé nǹkan báyìí fún wa eléyìí yóò máa mú kí ọpọlọ àwọn ọmọ máa jí pépé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa gbìyànjú láti fèsì yàtọ̀ sólùkọ́ tó pé òun náà ti kọ́ ó ti kọ́ ó ti kọ́ ẹ̀dà ẹ̀dà ẹ̀kọ́ yẹn sọ́wọ́ láti fi ogún ọdún sẹ́yìn ẹ̀dà yẹn ni ọkà tó máa dàkọ́ fáwọn ọmọ mi òun náà kò sí ń tọ́ka à ń béèrè àbéèrè bọ́bá wù yẹn mọ́ bọ́bá wù yẹn mọ́ mọ́ bá jáde bí wẹ̀rí lẹ́fẹ́ gbà jáde a'udhu billah ànábì ń bẹ mu'adh léèrè mu'adh sì dáhùn gbà tí ó ní kí ni ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá mu'adh ọmọ òun náà sì tí ń tanra jẹ́ ó àtànábì eléyìí túmọ̀ sí pé tán bá bí wá léèrè nípa ni ṣùgbọ́n ọlọ́run àtànábì lọ́mọ tó bá ṣe pé ìbéèrè tán bí wọ́n máa bí wá léèrè pé plọ́ọ̀gì mélòó ló rò pé irú mọ́tò yìí ń lò àwa tá a mọ̀ nípa mọ́tò á sọ pé Allahu a'lam ànábì ọba wà láyé á sọ pé Allahu a'lam torí plọ́ọ̀gì kọ́lá ànábì ran wa kọ́ wa kọ́ wa máa sọ fún wa iye plọ́ọ̀gì mélòó ló yẹ kó wà nù mọ́tò. bákan náà wọ́n máa sọ fún wa pé ilé tí wọ́n ti madé lẹ́bù yìí báyìí tá a bá fẹ́ kàn igi gẹ́dú láti fẹ́ lò igi gẹ́dú mélòó lẹ́rù pa nílò èmi ọmọ àwọn kápẹ́ńtà lẹ́bù Allahu a'lam ọlọ́run ọba lọ́mà torí ẹ̀ nǹkan tánàbí wa sì ń bẹ láyé tábàbí wa léèrè nípa rẹ̀ táwọn ò sì mà dáhùn rẹ̀ á sọ pé Allahu wa rasuluhu a'lam ànábì tí wàá kú ànábì ti kú á wàá sọ pé lórí irú ìbéèrè tí wọ́n bí wa tó ní í ṣe pẹ̀lẹ́sìn wa táwọn ò dáhùn rẹ̀ wípé Allahu a'lam ọlọ́run ọba lọ́mà so níta àbá mà á máa fi tì sọ́dọ̀ ọlọ́run ọba tó máa gbogbo nǹkan torí ẹ̀ èèyàn ni wàá máa tanra rẹ̀ jẹ́ ọ̀ọ́ mọ nǹkan wọ́n bí ọ léèrè nítorí ọmọ nípa rẹ̀ ọmọ wa ti àwọn èèyàn lọ́nà ọmọ wa sọ bí ìgbà tó ṣe pé nítorí sọ yíyọ ní tí ò yíyọ tó ṣe pé sọkúsọ lọ sọ islam ọ̀farama allahu wa rasuluhu alim ọlọ́run àti anabi sallallahu alaihi wasallam lọ́mọ lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam wá sàlàyé fún ètò túmọ̀ sí pọ́nmọ́ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tó bá ti ṣàfihàn pé ntẹ́ fẹ́ kí n tẹ́ ń bí mi léèrè mi ọ̀ma nípa rẹ̀ so àwa náà nídìí pé a tún wá básìkò jẹ́ á tètè ṣàlàyé rẹ̀ fún tá a rẹ̀ fún òun náà yóò hàn nítorí kó ti fi hàn wípé ọ̀ma tẹ́lẹ̀ náà tá a bá ti wá sàlàyé fún nítorí súnmọ́ ni pé kò ní gbàgbé mọ́ láéláé anábì ni haqqullah ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a ìwọ ọlọ́run lórí wa àtẹ̀mí àtiwọ́ àti gbogbo oníkálukú wa gbogbo wa pátá àtẹni tí ń ṣe ìsìláàmù àtẹni tí ò ṣe ìsìláàmù àti dúdú wa àti funfun wa onílé ni àlejò ni ẹni ọ̀wà ń tòsí ni àtẹ̀ntọ́ wà ń dìnàdìnà ìwọ ọlọ́run lórí wa là ń gbọ́ yìí o pípé ká máa sin ọlọ́run lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ká máa sin ọlọ́run lónìí nìkan ká sì má ti fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí kò lè ṣeé ṣe kò sì lè ṣeé mú wá sí ìmúṣẹ láì jẹ́ pé yẹn ṣe Islam láì jẹ́ pé yẹn ṣe Islam ó lè pé ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ kó o máa sin ọlọ́run lónìí nìkan kó o má fi nǹkan kan sorogún sọ́nà nínú ìjọsìn Islam nìkan ní ìtumọ̀ rẹ̀ lọ́jà sílẹ̀ yìí torí pé nínú Islam o gbọ́dọ̀ pé nǹkan kan mí ìjọ sí Allah ọ gbọ́dọ̀ sí nǹkan mìíràn yàtọ̀ sí Allah Allah ẹlẹ́dàá wa nìkan ló gbọ́dọ̀ sí wàlá yushriku bihi shay'a wọn sì gbọ́dọ̀ fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìsìláàmù nìkan ló ti gbọ́dọ̀ ṣẹbọ ìsìláàmù nìkan ló ti gbọ́dọ̀ ṣòṣà ìsìláàmù nìkan ló ti gbọ́dọ̀ fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú Allah torí ẹ̀ ló ṣe jẹ́ pé ojú ọ̀nà àti pé ìwọ ọlọ́run lórí wa òpé méjì ó náà ní islam ẹnikẹ́ni tó bá fẹ́ pé ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ yóò ṣe islam ẹnikẹ́ni tó bá ti kọ ìsìláàmù lẹ́sìn òun náà ti mọ̀ pé òun ò pé ìwọ ọlọ́run ọba lórí òun nítorí pé nínú islam tó bá sì ti pe anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́ gbọ́ ó ti dọ̀sẹ́ bọ́ tó bá jẹ́ pé anabi lọ́ba ń bẹ̀rù ọ̀bẹ̀rù ọlọ́run ó dọ̀sẹ́ bọ́ tó bá jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ló ń ké gbàdarí lọ́ba ó dọ̀sẹ́ bọ́ láyé anabi sallallahu alayhi wa sallam àwọn wa nítorí pé mùnàfíkì kan fara ni wọn wọn á sọ láàrin ara wọn pé hayya bina nastaghithu bí rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ó yá ẹja ẹja ara lọ bá nàbì ká lọ ké gbàjarè bá anabi wa gbọ́ tí wọ́n sọ ni innahu la yustaghathu bi innama yustaghathu billah a kì í ké gbàjarè wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ Ọlọ́run nìkan là á ké gbàjarè lọ àì kí gbé gbàmígbàmí wá báyàn ọ̀dọ̀ Ọlọ́run là á kí gbé gbàmígbàmí lọ torí rẹ̀ Islam ẹni tí bá ń ṣe ń ṣe lódodo Islam yìí nìkan ló lè tara rẹ̀ jẹ́ni tó ṣe pé ń pè ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ ọ̀hún máa sin ọlọ́run ọba lónìí kan ó sì ní fi nǹkan kẹsẹ̀ bọ́ sí nínú ìjọsìn. ẹnìkan kí ẹ ẹ bá sọ bẹ́ẹ̀ ti sọ yẹn àwọn mẹ́yẹ mùsùlùmí náà tá a mọ̀ ipe ń pè nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́ àìmọye mùsùlùmí tó lóòtà àìmọye mùsùlùmí tó ń ṣẹbọ àìmọye mùsùlùmí tó ṣe pé nígbà kan bá ti ṣe báyìí lọ báwọn babaláwo nìyẹn àwọn eléyẹn wọ́n ì nítorí pé ẹni tí bá ti ń pè nǹkan mi dáa tó sọlọ lọ ń gbọ́ yẹn kì í ṣe mùsùlùmí àbí ọ̀rẹ́ nìkan ti ń ṣẹbọ títún pera rẹ̀ mùsùlùmí ó lọ bá babaláwo ń pera rẹ̀ mùsùlùmí eléyìí ṣe mùsùlùmí mùsùlùmí òun náà tó ṣe pé Allah ọlọ́run bá wa nìkan ni ọmọ àpè onípe nǹkan mi yàtọ̀ sí Allah ọlọ́run bá nìkan ni ọmọ àsìn oníṣe nǹkan mi yàtọ̀ sí Allah jíjọ ọ pàtàkì kájọ kó lè bá yé wa nítorí pé ẹni tí bá ti ń pè nǹkan mi yàtọ̀ sí Allah gbàgbé ẹ̀ bóyá ládùúgbò wọn bóyá ní ìlú wọn bóyá lágbọn abitọ́ bára rẹ̀ wọ́n jọ ń tanra wọn jẹ alátàdánù ni wọ́n ni wọ́n jọ ń pera wọn ní mùsùlùmí tó ń ti pé wọ́n ti fi ìsìláàmù sílẹ̀ ọjọ́ ti pẹ́ ìsìláàmù kò fàyè sílẹ̀ kéèyàn jẹ́ pé ń sin lọ́n nítorí sin nǹkan míì pẹ̀lú ọlọ́n ń pin ọlọ́n nítorí pin nǹkan míì pẹ̀lú ọlọ́n ń dúpẹ́ fọlọ́n nítorí dúpẹ́ fún nǹkan míì pẹ̀lú ọlọ́n a'udhu billah. ọ̀hún gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́n ọba nínú ìjọsìn nítorí pé ọpẹ́ lásán ìjọsìn àgbọ́dọ̀ dúpẹ́ fẹ́ lómi ní irú ọpẹ́ tá a máa dúpọ́ lọ́n ká wá dúpẹ́ lómi kápẹ́ ọlọ́run àtẹnìkan àwọn ni wọ́n gbà mí tá a lẹ́ nínú tá a lẹ́ nínú kódà kápẹ́ yẹn ràn ọ́ lọ wọ́n sọ pé mo dúpẹ́ fọlọ́run lẹ́yìn náà mo á dúpẹ́ fún lágbájá lẹ́yìn náà wọ́n fà mí fàágùn sí lọ́pẹ́ síra wọn àbí kí ló ń ṣe fún ọ tọ́dọ́gba pẹ̀lú ń tọ́lọ́ ń ṣe fún ọ tó fi dàrú mọ́ lójú torí ẹ̀ kí wọ́n á lẹ̀ wa ilé ìtọ́lọ̀ wọn bó ṣe fáwa náà nígbà táwa bá pé ìwọ ọlọ́run lórí wa òun náà ni Allah yu'adhiba man la yushriku bihi shay'a ẹ̀tọ́ wa ni pé kọ́lọ́ mọ́ fìyà jẹ gbogbo ẹni tí ó bá ti fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ tí ó bá ti fi nǹkan kan sorogún pẹ̀lú Allah ọlọ́run bò ní fìyà jọ eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó ń bá ti ṣe tiẹ̀ ọlọ́run bó ṣe tiẹ̀ náà tí wọ́n bá ti ṣe tiẹ̀ tí ṣe wọ ọlọ́run lórí rẹ̀ tó ń sìn lónìí kan tó ń fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn ọlọ́run ọba náà yóò ṣe tiẹ̀ fún ọ náà ni pé kò ní fìyà jọ tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn nítorí pé òfin nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ ọ̀nìkan ló sì ń sìn láyé. àwọn olùmọ̀ sọ pé kí ló dé tí wọ́n fi sọ pé ẹ̀tọ́ tiwa lórí lórí ọlọ́run bí wọ́n lórí wa ńlọ́fà ló fi tìka ara rẹ̀ ṣe ní ẹ̀tọ́ fún wa lórí ara rẹ̀ àmọ́ kìí ṣe pé ẹ̀tọ́ kan tá wàá sọ dẹ̀tọ́ wa lórí ọlọ́run àwa gẹ́gẹ́ bíi ta ni àtó bẹ́ẹ̀ tá a lè sọ nǹkan kan dẹ̀tọ́ fúnra wa lórí ọlọ́run nítorí pé ọlọ́run ga ju gbogbo bá ti ṣe lérò lọ ṣùgbọ́n látàrí àánú ìkẹ́ àti àjùlọ eléyìí tọ́nà wọn bá máa ń ṣe fáwọn ẹ̀dá rẹ̀ ẹ ló kó ṣe léyìí ní ẹ̀tọ́ fún wa lórí ara rẹ̀ nítorí pé njàǹpẹ̀ lẹ́tọ̀ tó bá jẹ́ pé ńlá bá ní lórí ọlọ́run lódodo à ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá dijọ́ gbéǹde tí òun wò pé àlìjáná ló yẹ kó wọn wọ̀ nítorí pé ti ṣe ojúṣe tòun láyé tọ́lọ̀ wọn á ní rárá òní wà àlìjáná iná ni kò ń fi ọ́ sí tó jẹ́ pé bí ọmọ èèyàn ṣe rí sọmọ èèyàn ni pé ìwọ náà lẹ́tọ̀ kan lórí ọlọ́run ọlọ́run bò fún ọ sọmọ pọ́pọ́ lọ́n lẹ́jọ́ ọpọlọ lẹ́jọ́ nù àwọn táwọn adájọ́ náà tó bá pẹjọ́ wájú wọn tálẹ́ni náà jọjà gbẹjọ́rò a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n náà ọba ló wù àánú àti ìkẹ́ rẹ̀ ni ló fi ṣe nǹkan kan lẹ́tọ̀ fún wa lórí ara rẹ̀ kìí ṣe pé àwọn iná làwa lẹ́tọ̀ sí lẹ́tọ̀ tó ṣe pé ọba fún wa á tiẹ̀ lè pè lẹ́jọ́ wáyé o ẹ̀dá tí nínú ìjọsìn eléyìí tó lórí gbogbo wa tí ì sì ṣe ìwọ ọlọ́wọ́n ọba lórí wa eléyìí tí a gbọ́dọ̀ ẹ jẹ́ ká kíyèsí wípé ó wà nínú àwọn èèyàn àwọn èèyàn tó ṣe wípé èyí tó yẹ kí wọ́n ṣe kọ́ ni wọ́n ń ṣe o èyí tó yẹ kọ́ kí wọ́n pàtì òun náà ni wọ́n gbé wọ̀bí ẹ̀wù tí wọ́n sì ń ṣe nífẹ̀ẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìwọ rẹ̀ lórí wa tí ìṣèkáṣe lọ́kàn nínú ìjọsìn wọn pàtì ìṣẹ́gun sọ́lọ́ ìmọ̀ pé nǹkan mi ìtọ́yàtọ̀ sọ́lọ́ ìmọ̀ gbé ìjọsìn wọn lọ́fẹ́ lómi ìtọ́yàtọ̀ sọ́lọ́ òun nínú sísí àwọn èèyàn eléyìí tó takò sísọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn òun náà ni àgbéga tí wọ́n máa ń ṣe fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ wọ́n gbé nǹkan míì ga wọ́n bá bàrà rẹ̀ wọ́n sọ di nǹkan làǹtìlanti lójú ara wọn débi wípé irú àpọ́nlé irú àgbéga eléyìí tí wọ́n máa ṣe fún ẹ̀ ní rí wọn ní gbèrígbèrí pé wọ́n ń ṣèdájì irú rẹ̀ fọ́lọ́run ẹlẹ́dàá wa eléyìí tí máa mú kọ́pọ̀lọpọ̀ ó jẹ́ pé ńgbà tí irú àwọn èèyàn tó ń gbéga tó ń gbé tayọ ayé wọn yẹn tó má lè lọ kú pínrín báyìí wọ́n sọ sàárè wọn di ojúbọ ni wọ́n máa lọ bọ wọn wọ́n máa lọ pè wọn wọ́n máa lọ sìn wọn ò ní sáláì ríru wọn lágbègbè ibi tí wọn náà bá wà wàhálà àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sọ sàárè di bàbàrà wọ́n sọ sàárè ẹnìkan di bàbàrà ẹni tí wọ́n tẹni tó kú wọ́n lè lọ sí sínú yàrá kan wọ́n á sọ yàrá rẹ̀ níbi kàábà táwọn èèyàn máa wá ṣe tọ̀wáàfù rẹ̀ wọ́n máa sọ pé àbábọ̀ jẹ́ wọ́n tún wá fa àwọn ẹ̀ṣọ́ wọ́n fún wọn sẹ́nu sàárè rẹ̀ àwọn ẹ̀ṣọ́ yìí ọmọ gbowó lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti wá bẹ̀ àwọn náà ni ó tún máa ṣàpèjúwe kí ló yẹ kó o ṣe kí là á ṣe níbi sàárè bàbá wọ́n lè sọ pé yanáfíà ń bẹ̀ ọ́ tó o láwọn bùkátà kan láyè rẹ̀ bèrè lọ́dọ̀ bàbá bàbá ọba ọbọ̀lọ̀ sọ̀rọ̀ a'udhu billah gbogbo oríṣiríṣi ìṣẹ́bọ sọ́lọ̀ á rí lóòrò àwọn àlùwà á sì rí níbu àwọn àlò wa ẹnì kò sì ní wọ ọ̀kan kọ́ wẹ̀yìn kọ́ mọ́sálà ìrọ̀ kan rú ohun tá à ń sọ yìí báyìí pọ̀lọpọ̀ àwọn sàárè tí wàá dàbí kàábà wọ́n máa ṣe tọ̀wáàfù rẹ̀ wọ́n lè gbé aboyún wá sídi sàárè bàbá kan bàbá tó pé bóyá yà ní jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbé wá ti sàárè rẹ̀ wọ́n lè ní kọ́ máa ṣe tọ̀wáàfù sàárè ọ̀daràn nítorí tó bá ti parí sàárè yìí tó bá ti parí rẹ̀ ń ti tọ̀wáàfù ó bì wẹ́rẹ́ ni ẹni tó jẹ́ pé bóyá ọmọ rẹ̀ gbọ́rọ̀ wọ́n lè yí pé kọ́mọ wá ṣe tọ̀wáfù sàárè bàbá wọn tó bá ti parí títọ̀wáfù sàárè bàbá wọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ ni ti ń gbọ́rọ̀ ẹni tó ṣe pé ìyàwó rẹ̀ kì í gbọ́rọ̀ sí lẹ́nu ìgbà lọ́sàn ìgbà lóru ni wọ́n nìkan wá ṣe tọ̀wáfù sàárè tètè wá ti ṣe tọ̀wáfù sàárè bàbá wọn kọ́mọ tọrọ tí máa fẹ́ lọ́dọ̀ bàbá wọn bàbá wọn sì ti fẹ́ fún lórí ìyàwó rẹ̀ ẹni tí ń wówó ẹni tí ń wọ́mọ ẹni tí ń wọ́lá ẹni tí ń wápò ẹni tó fẹ́ dupò ká gbogbo wọn wọn máa mú wọn lọ síbi àwọn sàárè bẹ́ẹ̀ wọ́n á sọ àwọn sàárè di kàába eléyìí ìṣẹ́bọsọ́lọ̀ ni ìṣẹ́bọsọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́dàá wa ni eléyìí tí ò tiẹ̀ yẹ kó wáyé lọ́dọ̀ ẹni tí ò tiẹ̀ nímọ̀ nípa Islam á ń bọ̀ tí bọ́ sí pé wọ́n tún wá sọ pé ẹ̀yin tẹ̀ ń tún sí nígbà míì ẹ tún sáfẹ́fẹ́ àbúradà pé ṣé òun kan lẹ jẹ́ kí ni jẹ́ ṣé òun ni jẹ́ ṣé tó fi wá jẹ́ pé ìṣìnà àti àdánù iná ẹ̀ ń fi àwọn èèyàn ṣe lórúkọ pẹ̀yìn ṣe Islam bẹ́ẹ̀ náà ni ẹ rí pọ̀ nínú àwọn sàárì yẹn wọ́n ti sọ wọ́n di bí táwọn èèyàn fọwọ́ pa wọ́n sọ wọn dìbí táwọn èèyàn fọwọ́ pa àfi bíi arúkùnù yamani lára kàába àfi bíi arúkùnù yamani lára kàába wọ́n máa lọ fara pa wọ́n máa fọwọ́ pa lórúkọ pa àwọn wà lùbáríkà àlùbáríkà wa ní bẹ́ẹ̀ di sàárì tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn à ń lọ fẹ̀ kẹ́ pa sàárì à ń fi kún pa sàárì à ń fi ìkísà à ń fi ìnura à ń fi ń pa sàárì àwa lọ sọ sínú omi àwa pe omi tó bá yòrò látara àkísà tá a sọ sínú rẹ̀ ara ànúra tá a sọ sínú rẹ̀ omi àlùbáríkà ni nítorí pé a ti fi nu sàárì ẹ̀ nìkan a'udhu billahi minash shaitani rajim. ó tó débi pé àwọn ẹlòmíì gan àwọn òkú ni wọ́n máa ń pè wọ́n máa pe àwọn òkú wípé àwọn pé ọkọ̀ dáhùn àwọn pé ọkọ̀ wá ra àwọn lọ́wọ́ o àwọn pé ọkọ̀ kò bójú wẹ̀yìn o nítorí pé ẹ̀yìn tó fi sílẹ̀ ń tàrò wá tún tàwọn sí o wá ra àwọn lọ́wọ́ o wá gbà wọn wá là wọn o a'udhu billahi minash shaitani rajim. eléyìí ìṣẹ́gbọ́sọ́lọ́wọ́n bá ní. a tún rí ẹlòmíì ọmọ ṣèlérí fún àwọn sàárè àtàwọn òkú tí ń bẹ nù rẹ̀ wípé tí aláàárẹ̀ òun tó bá fi lè gbádùn òun ṣèlérí wípé ìwọ òkú òun yìí báyìí òun pa màlúù kan fún òun ṣèlérí pé òun pa màlúù kan fún òun ṣèlérí wípé òun ra òun ra mọ́tò kan sídìí sàárè rẹ̀ yìí òun ṣèlérí wípé òun mú àwọn èèyàn máa wá kí ọ ní gbogbo ojoojúmọ́ tó o bá fi lè jẹ́ kí ara aláàárẹ̀ òun kọ́ gbà kọ́ ya eléyìí gbogbo wọn bá ní o bákan náà lómi ẹ̀rí yóò máa tọrọ yóò máa ran kan lọ́bẹ̀ ẹni tó wà nínú sàárè tí kò bò ń wà láàárẹ̀ sàn àbẹ́ni tó lọ tí ò tí ì dé báwo ni ó ti ṣe dé ẹlòmíì yóò máa tọrọ lọ́bẹ̀ ẹni tó wà nínú sàárè báwo ni ó ṣe bó ń sípayà àgbànújẹ́ àti ìṣòro tó wà wájú òun ìṣòro yìí báwo ni ó ṣe bó ń gbé sọnù bákan náà ẹlòmíì ọmọ tọrọ lọ́dọ̀ ẹni tó wà nínú sàárè kọ́bùn gbọ́ bùkátà òun gbogbo ọlọ́run ọba kò ní foríjì àyàfi tó bá túbà lọ sọ́dọ̀ ọlọ́run ní tútúbà gidi tó sì padà tó sídìí ẹ̀ṣẹ̀ yìí má. akramakumullah nínú rẹ̀ náà ni a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní ìgbà tó ń bá lọ sí mẹ́kà láti lọ ṣe bóyá hajj tàbí umra àbáńtẹ̀ ìbára wọn ní mẹ́kà nítorí ìdí kan àbídìmí láti tọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa fọwọ́ ara rẹ̀ tí wọ́n máa fi pa ara kàábà tí wọ́n máa fọ́ para káábà lérò wípé òun wá lùbáríkà àti pé káábà yìí báyìí ẹ àti kéèyàn ṣe bẹ́ẹ̀ iná ní bùkátà yéèyàn ni ó fi bíá gbogbo ṣòro tó àánú sẹ́mi òun ni ó fi lọ kò sí nínú òfin ọlọ́run níbi ká máa fọwọ́ pa ara ògiri káábà àbí ká máa rọ̀ ma ara aṣọ ara káábà nítorí ipá sọ pé à ń ṣe bẹ́ẹ̀ láti wá lùbáríkà nítorí ipá sọ pé à ń ṣe bẹ́ẹ̀ láti wá àlùbáríkà. àtọ́nukùnmọ̀lá nínú àwọn àṣìṣe eléjì máa wáyé òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní ìgbà tó máa gbéra tí wọ́n lọ sí Madina ní ìlú anabi Muhammad sallallahu alayhi wa sallam láti lọ sí àbẹ̀wò mọ́sálásí rẹ̀ nítorí kálíbà láǹfààní láti ṣe sọ̀láàtì nínú ẹ̀ nítorí sọ̀láàtì ẹyọ kan tá a bá ṣe ní mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́lá ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tá a bá ṣe ní mọ́ṣáláṣí mi lọ ìgbà tó máa dé mọ́ṣáláṣí ànábì tó máa ti láǹfààní láti ṣe sọ̀láàtì nínú ẹ̀ wọ́n wá lọ láti lọ ṣàbẹ̀wò sàrí ànábì sallallahu alaihi wa sallam èyí tó jẹ́ pé kò burú ṣùgbọ́n ìgbà tó máa dé ìdí sàrí ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn tó ti ṣe sọ̀láàtì nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam wọ́n mọ̀ wá gbìyànjú láti dìmá ara ògiri yàrá ibi tí wọ́n ti ànábì sallallahu alaihi wa sallam sí wọ́n máa dì má wọ́n máa fẹ̀kẹ́ pa ẹlòmíràn máa fi kùn pa ẹlòmíràn máa wá àkísà láti fi nú bẹ̀ wò tí wọ́n bá wá ń kọ̀ fún wa tí wọ́n lé wọn jìnnà wípé ìjànsẹ̀ yìí àdáadáa lẹ̀ ni kì í sára ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò máa wò pé àwọn ọ̀tá ànábì nù àwọn ọ̀tá ànábì nù wọn ò fẹ́ kájà àlùbáríkà ànábì ṣé àlùbáríkà ànábì wa ń bẹ lára ká máa fi kùn lù ká máa fi kùn ní ògiri lára ká máa kẹ̀kẹ́ ní ògiri lára ká máa fọwọ́ pa ògiri àwùjọ bìlà eléyìí ò sí nínú ìjọsìn islam tó mú wa ara aládàradà eléyìí táwọn èèyàn ń ṣe látàrí àìmọ̀kan òun náà lélẹ́yìn ìwọ náà tiẹ̀ fi làákà ìwòwò tí wọ́n bá sì wọ́ sílẹ̀ pípé kó fọwọ́ pààrọ̀ ògiri ìwọ ní ìsìn ọwọ́ tiẹ̀ ó fi pa ògiri dúdú díẹ̀ ẹlòmínà tó fọwọ́ pa ó tún dúdú sí ẹlòmínà tó fọwọ́ pa ó tún dúdú sí báwo lògiri ó sì padà rí yàtọ̀ sí pé àdáda lẹ̀ ní tẹ̀sí njẹ́ ọ̀padà sọ̀yàdọ̀sẹ̀ bọ́ òun náà ní nǹkan tẹ̀sí yẹn báwo wá lo ṣe fẹ́ pé kó ń fi ọ sílẹ̀ ibi kan máa ṣe gbogbo ń tọ́ bá wù ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná lọ́wọ́ àtúnṣe pé ńgbà tó bá dé mẹ́kà wọ́n á mú ẹ̀wù wọn eléyìí tó ti dọ̀tí wọ́n á wà á fẹ́ fọ̀ pẹ̀lú omi zamzam omi zamzam lọ́pọ̀lọpọ̀ fẹ́ fi fọ̀ ẹ̀wù rẹ̀ nítorí pé tó ń bá fọ omi zamzam fọ̀ òun ti wù ẹ̀wù àlùbáríkà nìyẹn nítorí pé tó ń bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àmódi eléyìí ti ń bẹ láàrọ̀ òun eléyìí ọmọ àgbọ̀n dànù yóò wá aṣọ ẹ̀wù yẹn pé gbogbo ẹni tí nǹkan bá ń ṣe wá gbé ẹ̀wù yìí wọ̀ nítorí pé ẹ̀wù yìí báyìí yóò máa fàǹfààní wá yóò sì máa ti aburú dànù a'udhu billahi minash shaitani rajim. kọ́dà lómi yóò tún sọ pé ńgbà tó ń bá kú aṣọ tí òun ti fi zamzam tó ń ti fomi zamzam fọ yìí òun náà ní kí wọ́n fi ṣe aṣọ ọ̀gbẹ̀yìn lára tòun nítorí pé irú aṣọ yóò lè wà láàrin yàn kéèyàn wá padà wọná gbogbo eléyìí kò sí nínú tọ́tọ̀ àdádálẹ̀ nítorí pé àdìsọ́kàn burúkú ń bẹ́nu rẹ̀ òun náà ní kéèyàn ní àdìsọ́kàn yìí pé nǹkan kan lè dá séèyàn láǹfààní nǹkan kan lè dá ti aburú dànù kúrò fún yàn yàtọ̀ sí Allahu Rabbul Alamin ìdí tó fi dọ̀sẹ̀ bọ̀nù látàrí rẹ̀ gbàtọ̀ wọ́sọ tó ti pọ̀ fomi zẹ́mzẹ́m fọ̀ àwọn àwọn òpin asọ̀rọ̀ eléyìí kò lè wà láàrin yàn kí ìnira kan tún sèyàn láyé má òun gángan fúnra ara rẹ̀ ó ti tó láti ti ìnira dànù òun gángan fúnra ara rẹ̀ ó ti tó láti má nfààní wá báyàn gbogbo ẹni tó bá ti ní irú àdìsọ́kàn bẹ́ẹ̀ ní tó dájú ni kó ti ṣẹbọ sọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nítorí pé gbogbo ẹni tó bá ti gbà pé nǹkan kan yàtọ̀ sọ́lọ̀ ó lè dá sini láǹfààní nǹkan kan yàtọ̀ sọ́lọ̀ ó lè dá nini lára eléyìí ti ṣẹbọ sọ́lọ̀ nínú àwọn àṣẹbọ eléyìí táwọn èèyàn ń ṣe sí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ní ìṣẹbọ tó ga eléyìí tó ṣe pé téèyàn bá ṣerú rẹ̀ ọlọ́wọ́n ọba kò ní forí rẹ̀ jiyàn àyàfi téèyàn bá tọ téèyàn bá túbá téèyàn sì ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba wa téèyàn bá túbá kó ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́n lórí irú ìṣẹbọ bẹ́ẹ̀ téèyàn bá bẹ́ẹ̀ iná náà lónítọ̀ wọn padà wọ téèyàn bá ń ṣerú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wa man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar àti pé ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sọ́nà ọlọ́run máa ti sàlìjánà wọlé wọ̀ fún ibùsẹ́rí padà sí rẹ̀ náà ni ọmọ jẹ́nà ọlọ́run dákun má sàwà lọ́mọ àná فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو ọlọ́run ni má pè nǹkan mi o lẹ́yìn Allah ní nǹkan tó ṣe pé kò ní kò ní nǹkan kan tó lè fi ṣe ọ́ láǹfààní kò sì ní nǹkan kan tó lè fi ní ọ lára kí ni nǹkan náà tó o fẹ́ máa pè lẹ́yìn ọlọ́run ní sí tó lè dá fi nǹkan kan ṣe ọ́ láǹfààní tó lè dá fi nǹkan kan ní ọ lára igi rapati rapati kan bẹ́ẹ̀ lóyún tó ṣe pé ọlọ́run ọ̀fẹ́ lè dá wa ló dáa bóyá gi ìrókò bóyá gi ńlá bóyá gi àràbà bóyá gi míì torí bó ṣe wá tóbi tó àwọn èèyàn wá sọ di tí wọ́n ń bọ tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run ẹni tí ó gbóúnjẹ lọ ẹni tí ó gbé nǹkan mímu lọ ẹni tí ń ké gbàjarì lọ bẹ ẹni tí ń rá bàbà ń bẹ oníkàlùkù ń tọrọ ti ń fẹ́ ń bẹ kí ni kí ni nǹkan tí gìn lè dá sí fún yín náà rí abẹ́ ẹ̀rọ nù ni igi yóò lè dá sí yín láǹfààní kò lè ní í lára pẹ̀lú nǹkan kan kí ló wá dé tó fi wá jẹ́ pé nǹkan mi ti wá tọ̀ sọ́nà lẹ́ ń pè é kí ló dé tó fi jẹ́ pé nǹkan míì tí ó jẹ́ kẹ́ sórí ibú iná ẹlẹ́tẹ̀ bà sọ́dọ̀ rẹ̀ ẹ rí i pé nípò míì odò ní odò tí ń san lọ tiẹ̀ jẹ́jẹ́ lábẹ́ àti ọlọ́run ọba ẹlẹ́dàá tó ní kọ́ máa sàn bọ́ bá sì ní kọ́ máa sàn má kò sí tàbí ṣùgbọ́n pé yóò náà ni ibẹ̀ làwọn lọ tẹ̀bà sí wọ́n tẹ̀bà tí wọ́n máa pè wọ́n tẹ̀bà tí wọ́n máa rábàbà lọ síbẹ̀ wọ́n tẹ̀bà tí wọ́n máa tọrọ nǹkan fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n tẹ̀bà tí wọ́n mọ̀ pé kọ́ gbà wọn kọ́ là wọn kọ́ má dá wọn dára wọn nígbà tó sì ti pa àmọ̀kódò yìí kò lè dá sẹ́ni láǹfààní kò sì lè dá ni ní lára ẹni tó bá ṣe irú rẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ nítorí pé odò tí wọ́n ń pè odò tí wọ́n ń bọ̀ tí nǹkan rẹ̀ bá ṣubú síbẹ̀ yóò gbé lọ ni tí ìwọ gan alára ọba jáfara tó bá lọ jáfara odò yóò gbé ọ lọ ni eléyìí túmọ̀ sí wípé ọmọ èèyàn fásitì kó ṣòfò ọmọ èèyàn ń tanra rẹ̀ dànù bí gini bí ìpẹ́yìn iná la sì gbẹ́kàlẹ̀ tá à ń pè é lẹ́yìn ọlọ́run kí ni ọba ṣe fún wa náà rí àwọn ẹni tí ń bọ òjò tí wọn ò lè má bọ́ lọ́dọọdún níbo ló ti gbé wọn dé báyìí kí láǹfààní torí ṣe fún wọn kí láìda tó gbé sọnù fún wọn kí láburú tó tiẹ̀ kó bá wọn kò lè dá sẹ́yìn láǹfààní kò lè dá sẹ́yìn láǹfààní kò lè dá niyín lára kí ló wá fẹ́ mú yín di ẹni tó ṣe wípé sọ̀rọ̀ àyín dẹrú fẹ́ dọ́ lọ́ọ̀ ẹ fọ́ lọ́wọ́n ẹlẹ́dàá yín sílẹ̀ ẹ̀ ní sìn ọlọ́run dákun má fọ́ wa lójú má fọ́ wa níyè má sì wá lọ́kàn nínú ẹni tó ṣe wípé yóò fọwọ́ ara rẹ̀ sọ́ra rẹ̀ nípínú láyé ń bí ló fi wá padà dẹni tí ó kábàámà ńlá tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà ẹni tí ń pòrùn ẹni tí ń pòṣùpá ẹni tí ń pèràwọ̀ ẹni tí ń pè màláìkà ẹni tí ń pọ̀ kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run kò bá àjànà bí ọlọ́run àǹfààní wo ló ti rí ṣe fún ọ ìnira wo ló ti dá ti ka ara rẹ̀ gbé bọ́ ọ kí ló ṣèyàn téèyàn ti wá jẹ́ pé nǹkan tí kò lè dá sí láǹfààní ẹni tí ò lè dá ní lára òun náà ni wá ń sìn àà òfin làákàyè rẹ òfin wú ọ̀rọ̀ yìí dáadáa ni tí wọ́n bá fi làákàyè rẹ wú dáadáa ó dájú pé wàá ti kúrò nídìí tó wà ó ti di mùsùlùmí nítorí pé èèyàn ò lè fira rẹ̀ ṣe ìwọ̀fà fún kankan tó ṣe pé kò lè dá sí láǹfààní èèyàn ò lè fira rẹ̀ ṣe ìwọ̀fà fún kankan tí ò lè dá ní lára nítorí tó bá jẹ́ kó bá lè dá sí ní láǹfààní ni á pé àǹfààní la wá lọ sọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ kó lè dání ni lára ni á sọ pé ẹ̀rù kọ́mọ̀ ní wa lára ni ló ń ṣe wa là ń fẹ́ ṣùgbọ́n nǹkan tí wọ́n ń pè lẹ́yìn Allah kò lè ṣèyàn láǹfààní pẹ̀lú nǹkan kan tápà àǹsọ̀jú kòkòrò káwa náà lè nípìn bẹ́ẹ̀ kò lè fi nǹkan kan ní wa lára tápì ẹ̀rù ń bà wá kọ́mọ̀ ní wa lára kí ló wá dín tọ́pọ̀lọpọ̀ nínú ọmọ èèyàn òfìsí ọlọ́run ọba tó dá wọn tó jẹ́ pé nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ni wọ́n ń sìn ọlọ́run ọba tí pé kọ́ dáa fún yàn kọ́ dáa fún yàn ọba tí pé kọ́ bàjẹ́ kọ́ dàrú fún yàn tí ó bàjẹ́ tí ó dàrú fún yàn ọba tí pé ká ga ká ga ọba tí pé ká máa lù bàbà àbàkọ́ má dùn tí ò sì ní dán ọba tó ṣe pò nìkan ó náà tó lè dá sí ni láǹfààní ó nìkan lọ́ba tó lè dágbé ìnira ló lè dágbé koni tẹ́nìkan kan sì lè ṣe kúrò fún yàn ó náà lọ́ba tá a gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ sìn nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́ni ìfẹ́ ìnfà àlìtà tó bá jẹ́ pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ lọ́ba ń pè nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ fa innaka idan min adh-dhalimin àjẹpọ̀ ti dọ̀kan nínú àwọn alábòsí nu ó ti dọ̀kan nínú àwọn ọ̀sẹ̀bọ̀ nu. wa in yamsaska Allahu bidurrin tọ́lọ́n bá wá fi aburú tó bá gbé kan aburú gẹ́gẹ́ bí àyìn aburú gẹ́gẹ́ bí àárẹ̀ aburú gẹ́gẹ́ bí ikú tálẹ́ni tó lè gbé kú fala kashifa lahu illa hu kò sẹ́ni tó lè gbá aburú nǹkó àfọlọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ni àtijọ́ tó ń ti sẹ́bọ̀ sọ̀nà ó yẹ káwọn òòsàn yẹn kó ń ti sàánù rẹ̀ náà ó ti yẹ kó o ti ní. ìwọ ni wọ́n ní o wọ́n sì ń ṣẹbọ sọ́lọ̀ àwọn òòṣà ló sì fún ọ yọ yẹ ẹlẹ́nu yọ yẹ ẹlẹ́nu òòṣà tí ọ̀dà kankan ni kí ló wọ́n bá fún ọ ọlọ́run ọba ló sórí fún ọ ṣùgbọ́n ọkọ̀ láti dúpẹ́ fún un oore tọ́lọ̀ ń ṣe fún ọtọ́ ọkọ̀ láti dúpẹ́ fún un àfàìmọ̀ kọ́ mọ̀jẹ́ kó náà ní ọ̀jẹ̀ sábàbí orí ibú rẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn nítorí pé ọlọ́run sórí fún ọ ò dúpẹ́ fún un bó lọ́ba ti dúpẹ́ fún un kọ́ máa sin lódodo ni kò di mùsùlùmí nítorí pé tọba ti kọ islam ó ti jálà ìmoore nìyẹn ọlọ́run sọ̀rọ̀ fún òun dúpẹ́ fún nǹkan mi ọlọ́run gbà ọ́ là òun dúpẹ́ fún nǹkan mi. a'udhu billahi minash shaitanir rajim táàbùrú bá sí ọ ọmọ sẹ́ni tó lè gbé kó àfọlọ́ ọlọ́run ọba yìí náà ńlọ wá kọ̀ láti sìn ọba tó ṣe pọ̀ nìkan náà lọ́ba tó ní tí fúnni ó náà lọ́ba tí kọ̀ láti fúnni ọba tó ṣe pé tó bá gbèrò láti fúnni kò sẹ́ni tó lè di lọ́nà tó bá sì gbèrò láti má fúnni kò sẹ́ni tó lè múni rí ọba yìí nìkan ló yẹ ká máa sìn kò yẹ ká sìn nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. olóyè bí iye tí kò lódiwọ̀n láti gbọ́ láti ẹnu àwọn olùkọ́ wa nítorí náà à ń fi àsìkò yóò rọ gbogbo àwọn tí ó ń gbọ́ wa nílé lóko wípé orí ńlá tí ó ga jù ni yóò jásí fún èmi àti ẹ̀yin ní ayé ń bí àti lọ́la lòkè ọmọ tí a bá gbìyànjú láti máa mú àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tí à ń gbọ́ lábẹ́ ètò yìí lò kó tó di pé ọjọ́ ìdọ̀mọ́ wa lọ́wọ́ insha Allah a ó tún máa pàdé lórí ètò yìí ní ọ̀la tí yóò máa jẹ́ ọjọ́ kẹrin nínú oṣù Ramadan ti ọdún yìí ọdún fourteen forty one ti twenty twenty ọdún tìmíládé wassalamu alaikum warahmatullah الله وبركاته